Always they update people about Odudua for Twitter. It's still visit Sunday Bo. as they talk Sunday Bo. Àwa lẹ́yìn ẹ̀ wo kò to nǹkan tó máa to kò sẹ́ni tó arrest ẹ Sunday Bo, mo Wakpelu. pẹ̀lú ẹ hmm. just the way people they say Mo Yami mo Wakpelu. pẹ̀lú you know and I saw Fani Kayode they do to Sunday Bo like say in dey Sunday Igboho back say he know every everybody for that Nigeria say anybody will try to arrest Sunday Igboho Now, so the person wetin they go use their head, see not be small tin and now now the yoruba people, because after they don't arrest sunday gboo wey be say many tins happen to sunday gboo for sunday gboo house wey dem peme pipo for sunday gboo house fani kayode never take any step for fani kayode to take step fani kayode dey go buhari son party They celebrate with the Fulani people, they jolly with the Fulani people. Not be the same. When I or they don't forget the video we make with Sunday Bo. When they say they get Sunday Bo back, make Sunday Bo they go for front, they get him back. He say nothing go happen to Sunday Bo. Nobody go dare to arrest Sunday Bo. Now that they talk, not be only say they go arrest Sunday Bo. be the issue now. They see permit two people for Sunday Bo As come see arrest the agitator will be say they did for Sunday Bo house even if di fani kayode no fit even talk about on the board, they been a republic what about the innocent agitators who be say dey arrest they there for dss custody for two months now wey they never release them, and dem dey there dem they pass through a lot of pain why the di or kayode at least you know some a lot of politicians wey be say dem dey on high level wey be say dem fit speak about this matter but for them to speak about this matter they decided to go to go dey do wetin celebrate with the full I need, which is buhari when buhari they do eh, son they do when They attend there he do a lot of things for there It shows that now only yoruba people now come feel say as sani kayode attend dis um, buhari son wedding say e forget sunday gboo say now only pull sunday gboo e pull sunday gboo so that sunday gboo go get in trouble and come turn back for sunday go back so my pipo go like make make una hear from one of the yoruba woman wey be say he come outside come dey tok to fanike or they say whether fanike or they forget the promise we make with sunday go We be say the video they all over the social media my pipo go like make una hear from I'm a máa sọ̀rọ̀ sunday go àti our politician friend ẹ̀ ah, nígbà tí sunday ń jà fitafita fún ati àti ó ní oore ọ̀fẹ́ àti bá ìkànnú àwọn olóṣèlú tó jẹ́ ọmọ bíbí Yorùbá tí a dẹ̀ ń wò ó níwèé pé ó fi gbogbo ara ó fi support nǹkan tí Sunday Igboho ń ṣe and he's very nice man to me gbogbo rumors tó ń lọ nípa orúkọ ẹ̀ um, i'm not really sure but mi ò lè fold arms mi náà kémi náà mo wò kí mọ̀ sọ anything lórí ẹ̀ ni. ẹ bàbá wa bàbá eh, Fani Káyọ̀dé politician nílẹ̀ Yorùbá tán dẹ̀ jẹni tó wà fúkà tán máa ń sọ̀rọ̀ tó jẹ́ pé nǹkan tí ò bá dáa tán bá rí wọn máa ń sọ. nígbà tí Sunday Igboho ti ní problem wọ́n wà nílé ẹ̀ ní ọjọ́ kan ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ kí n gbé ní full screen. kí n dẹ̀ follow wọn kí lorúkọ ẹ̀ yìí kẹ́ ẹ lè gbọ́ wọn dáadáa gbogbo wa la mọ bàbá yìí dáadáa bàbá eh, Gani nìyí so ẹ jẹ́ ká play conversation àwọn àti Sunday. wow sorry. ṣe ti rí Jésù sì sunkún. ẹ jẹ́ tó clip yẹn play. now tell me a ò ní fiẹ́lẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ a ò ní pa ẹ́ a ò ní fi ẹ́ fọ́tà mú gbogbo àwọn ìlérí tí àwọn èèyàn yìí ṣe ǹjẹ́ sáìn pé wọ́n ti ẹ̀ wọ́n feel fún Sunday Igboho i'm sorry i like this man mo like wọn personally as a person mo like wọn pọ̀ gbogbo ìlérí tí wọ́n ṣe ń gbà yẹn pé Sunday fọkàn ẹ balẹ̀ a ò ní fiẹ́lẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ gbogbo wa la máa dúró tiẹ̀ a máa make sure pé kò sí anybody tó ṣekú pé kò sí anybody tó tiẹ̀ sínú wàhálà a lot of promises tán lè fún olóyè Sunday Igboho tó dẹ̀ ń fi wọ́n lọ́kàn balẹ̀ láti march forward lórí ọ̀rọ̀ ó ṣe orílẹ̀-èdè Yorùbá kò sí orílẹ̀-èdè Yorùbá nígbà tí àlàkọjá yìí ti wá ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà mọ àwọn tá a lè bá sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n á lè bá Buhari sọ̀rọ̀ tí á withdraw kéèsì yìí tí á jáwọ́ kúrò lórí kéèsì yìí tẹ́ni ẹlẹ́ni á lè free at least it's more than a month now lọ́wọ́ àwọn ará Benin on the twenty of last month today is twenty something now tell me ṣé Kútọ́nù ni Sunday Igboho màmá gbé ni ṣé wọ́n fi ẹ̀sùn míì kan kọjá nǹkan tó ṣe lórílẹ̀‐èdè Yorùbá yìí lọ ni ṣé nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni jọ nítorí ọlọ́ọ̀yìn tẹ́ ẹ bá jẹ́ politician tẹ́ ẹ jọ mọ yorùbá ńgbà tí Sunday ń ṣe gbọ àwọn akitiyan yìí pé ká lè rí orílẹ̀-èdè yorùbá ìgbà tẹ́ ẹ fi ọwọ́ sọ̀yà tẹ́ ẹ ṣe ìlérí fún gbogbo yín ẹ dìde ń sìn ẹ dìde ń sìn it's more than a month ní prison kí là ń bá kiri this is not good enough gbogbo yín wá dákẹ́ wá ń wò gbogbo yín kò sí kankan tó lè bá kí lorúkọ ẹ sọ̀rọ̀ ẹ̀ẹ́. Yẹmí Ọ̀sínbàjò sọ̀rọ̀ kò sẹ́nibọ́dì tó lè take a very strong step kò sẹ́nibọ́dì tó lè jáde kó ló ń wọ́de kó ló ń lead wọ́de lórí ọ̀rọ̀ Sunday Igboho síbáṣíbá máa wò níran nílé yìí tó máa máa jìyà ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ tó máa máa jìyà nítorí pé ó dìde pé kí àwa kan ká mọ́ lè jìyà eighty percent eighty percent of Yorùbás tó wà lábroad iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìríra là ń ṣe I won't deceive you iṣẹ́ ẹ̀gbin là ń ṣe iṣẹ́ tẹ́lòmí ò lè ṣe lórílẹ̀‐èdè ẹ̀ ló ṣe eighty percent only twenty percent ni wọ́n ṣiṣẹ́ tó neat tí wọ́n bá sọ fún téèyàn kan bá pè ẹ́ tó bá lóun nurse béèrè tó ń ṣe arúgbó ló ń tọ́ first three four days tí mo lò ní ilé arúgbó mo sun ẹkún tó ra òtún ni it's not easy arúgbó most of àwọn èèyàn wa náà ń tọ́jú ẹni tó ní mental disorder lẹ́lòmíì ń tọ́jú mo ní ẹ̀gbọ́n kan ní ìlú kan ó ní wèrè ti fàṣọyà mò ń lọ́rùn rì ó ní tó bínú lọ́jọ́ yẹn nǹkan tí ò tó nǹkan ó bú òun so fàṣọyà mò ń lọ́rùn wèrè ló ń tọ́jú gbogbo wọn náà dẹ̀ ní good certificate lórílẹ̀‐èdè nàìjíríà kó tó di pé wọ́n fly lọ sí country ibi tí wọ́n ti ń lọ ṣe iṣẹ́ ẹ̀gbìn iṣẹ́ tí ò dáa iṣẹ́ tí ò wù wọ́n kò wù ẹlòmíì but kò ní choice àwọn iṣẹ́ kan bẹ tẹ́mi gan ṣe tí kò wù mí but I don't have choice I need to do it all because I want I need money God bless you my brother good morning so ẹ jọ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin politicians wa tẹ́ ẹ ti promise kó tó di pé Sunday ní problem pé kó fọkàn balẹ̀ because téèyàn bá ń rí èèyàn lẹ́yìn lára èèyàn ọkàn èèyàn á balẹ̀ pé ah ah I can pull down the mountain but now gbogbo yín sá lọ nsìn gbogbo yín sá lọ kò sí anybody to show up kò sí anybody tó sọ̀rọ̀ gbogbo yín lẹ ní fóònù nọ́mbà Yẹmí Ọ̀sínbàjò lọ́wọ́ gbogbo yín lẹ ní àwọn èèyàn tẹ́ lè bá sọ̀rọ̀ gbogbo yín náà lẹ sì ti lẹ́nu ní politics ẹ sit round the table now kẹ take a step lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ jọ mi ò bú yín mi ò yìnyín pé ń tẹ́ ṣe dáa mi ò ní tẹ́ ṣe ò dáa just do the right thing at the right time enough is enough boy ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀má eh, yìí ti pẹ́ jù ní prison ó ti pẹ́ jù ní kútọ́nù kò help àwọn ọmọ yorùbá wọ́n fẹ́ kí everybody fi silent ni you know now iná eh, yorùbá nation yorùbá nation iná yẹn dẹ̀ ń jó ń jó ń jó ó ń jó lọ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ pera yín ní politician tẹ́ sọ pé kí sunday mọ̀ jó lọ gbogbo yín wá ẹ wá dákẹ́ ẹ wá ń wò kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sẹ́ni tó rí nǹkan kan tó fẹ́ ṣe tó jẹ́ nǹkan tó ta lè sọ pé yes ọmọ ọkọ yorùbá lélẹ́yìí everybody wá dákẹ́ síbẹ̀ sí máa dákẹ́ tẹ́ máa kàn waste precious time eh, Sunday Igboho sí ìlú Kútọ́nù nìyẹn it's not good ó níyàwó lọ́mọ ó ní business títí ẹ̀ náà tó ń ṣe it's not good ẹ jọ nítorí ọlọ́yin tẹ́ ẹ bá wà use máwọn politician tán lè bá àwọn tí wọ́n á bá dìde sọ̀rọ̀ Sunday Igboho tí wọ́n á fi lè fi sílẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ talk to them please enough is enough I'm moreover gan sef gbogbo àwọn politicians ti Sunday náà kó rọra ń gbà náà ọlọ́run ló mọ ibi tó gun tó wáyé yìí gan ti jà tá la trust tá a la mọ̀ tá a la mọ̀ sí tó ṣe gbogbo sẹ́yìn it is well ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí God bless you ẹ̀yin mọ́mí mọ́mí mi dádì dádì God bless you all kẹ́ni nice day ó dá ọ̀sà ó